إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه وبعد أدعوكم الله وبا أتريك أتي ìgbé ọlọ́run fún aṣíwájú wa annabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé annabi àwọn sọ̀hábà rẹ̀ gbẹ̀lú tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ ẹbẹ̀lúwa kó fi kẹtí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn gbogbo àwọn àlè ọmọ mùsùlùmí tí ọlọ́run kájára pé ká bẹ̀rẹ̀ àwẹ̀ ní èní gbogbo alákí ní àpapọ̀ pé a kú ìbẹ̀rẹ̀ àwẹ̀ náà tó abẹ́ ọlọ́run kó mọ́ ṣàgbá ní ìbáàdà fún wa kọ́ láìjọ́ kan oṣù rẹ̀ ẹ̀rí bí a ṣe ń kíra wa kú rọmọbọ́ọ̀nù yìí rọmọbọ́ọ̀nù 1447 tó jẹ́ ti 2026 so gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tánábì náà fi wà láyé tí rọmọbọ́ọ̀nù bá ti dé ànábì máa ń kí àwọn àlẹ́ ọmọ rẹ̀ yóò kí wọn kú oríire yóò kí wọn kú ìdùnnú hadith tí mo fẹ́ kà yìí kó wà nínú sunan an-nasa'i abu hurairata radiyallahu anhu òun ni ọgbà hadith yìí oní ànábì sallallahu alayhi oní tí ramadan bá ti dé ànábì wa ni atakumur ramadan shahrun mubarakun nábì ní ramadan dé abáyín ó ti wọlé dé báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní gbà shahrun mubarakun oṣù alùbáríkà ni bẹ̀rẹ̀ oṣù alùbáríkà ni kí ló tó fi jẹ́ oṣù alùbáríkà faradallahu azza wa jalla alaykum siyama olúwọba òun ló ṣe àwẹ̀ ní gbígbà níbẹ̀ ó ṣe ní ọ̀ranyàn bákan تفتح فيه أبواب abwabu sama ọlọ́run ni kí wọ́n sí ojú ọ̀nà sánmà kalẹ̀ tó tó wáyé sí ojú ọ̀nà sánmà kalẹ̀ yẹn ni pé orí ọlọ́run yóò mọ̀ sọ̀kalẹ̀ yóò mọ̀ sọ̀kalẹ̀ sí orílẹ̀ ayé وتغلق فيه أبواب الجحيم وجونا إنا ونكون واتفا إنك يقبع وعبرو ولو نكوي كنتفا وتغل فيه مردة الشياطين àwọn èṣù tí wọ́n jẹ́ aláburú àwọn àlejànú burúkú ọlọ́wọ́ bú ni kí wọ́n dè wọ́n mọ́lẹ̀ ní àsìkò yẹn tí wọ́n lórí bí ṣe aburú àfẹn tó bá fi àyè aburú tó fọwọ́ ara rẹ̀ lọ lè fa aburú. Ànábì ní lillahi fi laylatun hiya khayrun min alfi shahr oṣù kan wá bẹ̀ ń bẹ̀ tọ́lọ́wọ́n bá fi síbẹ̀ ẹni pé òru kan bẹ tọ́lọ́wọ́n bá fi sínú ọmọbọ́ọ̀nù yẹn tó ṣe pé ó ju ẹgbẹ̀rún oṣù lọ ó ju ẹgbẹ̀rún oṣù lọ ẹni pé ẹni tí ó bá kùn ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n bá gba ìbádà rẹ̀ ní òru ọjọ́ yẹn ó ju ẹgbẹ̀rún oṣù lọ ànábì ní mẹ́nà hurrima khayruha faqad hurrima ẹni tí ọlọ́wọ́n bá bá ní tí orí rẹ̀ bá bọ́ fún níjọ́ yẹn ah orí lálá lọ bọ́ fún ẹni yẹn yẹn ni pé nínú rọmọbọ́ọ̀nù yìí tí a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí tí a wọ bẹ̀ báyìí bú mùsùlùmí a gbọ́dọ̀ máa kíra wa kú oríire ká kíra wa kú ìdùnnú ká kíra wa kú ìwọ́nú oṣù àlùbáríkà àti gbogbo papọ̀ pàtàkì jùlọ ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí nínú Ramadan láti bẹ̀rẹ̀ dé ìparí ní pé ètò ọ̀dínú yóò sọ̀rọ̀ yìí láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí fún ni wọ́n ti ṣe ìgbọ̀wọ́ rẹ̀ ìwàgbẹ́ lọ́wọ́ bá fún ẹrú ọlọ́wọ́ bá yìí ọlọ́nà lọ́mọ ẹrú rẹ̀ yẹn gbogbo fámílì ẹrú yìí kọlọ̀kọ́mọ̀jì kún ọ̀rẹ́ àbúrú àwọn gẹ́gẹ́ fúnra wọn kọlọ̀kọ́mọ̀jì kún ọ̀rẹ́ àbúrú dúkìá wọn lọ́mọ̀jì kí àbúrú ọkàn ẹ̀rìn gbogbo alámọ̀rí wọn kọlọmọdé kí ya kó yabẹ̀ títí wá ga jù ní orí ọlọ́run ọba ṣùgbọ́n ní àlùjẹ́ náà fi ta ọjọ́ ọlọ́run ọba yìí ní ọ̀rẹ́ kókó kan oṣù rẹ̀ kó sàwọn náà lẹ́ni tí yóò máa rí dáadáa ṣe nílé ayé pẹ̀lú ọba bá fún wa náà gbogbo wa ní akí pẹ̀lú oríire ìgbà tí ó ń pa wá láṣẹ níbi ká gbàwẹ̀ Ramadan kì í kàn ṣe pé ọkàn ju àṣẹlẹ̀ lásán ẹ̀rí àṣẹ ọlọ́run ọba ó máa ń lọ sọ́dọ̀ àwọn tí ó jẹ́ olùgbàgbọ́ ni èèyàn ò lè máa gbàwẹ̀ láì ṣe pé èèyàn jẹ́ mùsùlùmí ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń gbàwẹ̀ kò ní ní lágbàwẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí kìí tó ṣe pé mùsùlùmí ni àmọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ọjọ́ ti àwọn tí kìí ṣe mùsùlùmí hmm, ẹbọ ló ń ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba ó ń ṣe kófúrú pẹ̀lú ọlọ́wọ́n ọba ó mú nǹkan mi pẹ̀lú ọlọ́wọ́n ọba ó pa nǹkan mi ó gbé agbára fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́wọ́n ọba gbogbo eléyìí kò ju kí n ní àwẹ̀ ó di pé táwa ti lọ lè wo àyà tí olúwọ bá ti pa wá láṣẹ rẹ̀ tó ká gbá ọ̀ ìbẹ̀rẹ̀ láti máa rí kókó ìtọ́nà ìpinnu ká gbá rẹ̀ gẹ́gẹ́ اللهم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا رباي لو أنا مؤمن بوجوده كتب عليكم الصيام لو أنا أشياوني أنا يكوني أشياوني لو أنا يكوني أنا نبغى بوجوده تنادى الله سبحانه عز وجل المؤمنين في بداية هذه الآية آية ayayi àwọn olùgbàgbọ́ lẹ́yìn ọlọ́wọ́n bá ń pè mí pé ọlọ́wọ́n bó pe ẹni tó bá ń jẹ́ kèfèrí ẹni tí iṣẹ́ kèfèrí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí kò jáwọ́ kó ń bẹ́ẹ̀ kò sí nínú ẹni tí ọlọ́wọ́n òun náà ni ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìṣekúfúrú pẹ̀lú ọlọ́run ọba ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìṣekúfúrú pẹ̀lú ọlọ́run yẹn ni pé ìyá kèfèrí sí ọlọ́run ọba sí ọlọ́run ọba ẹtúwò náà ẹ ti mọ̀ pé gbogbo ẹni tó lọ́wọ́ bá ń pè sí ogun tí ń jẹ́ ìbádà ọlọ́run ọlọ́run máa ń ẹ̀ríkì àwọn tó jẹ́ mọ̀mìnì tó jẹ́ olùgbàgbọ́ ọlọ́run máa ń pè òun ni Suratul Maida ayé ẹlẹ́kẹfà olùwàníyá yọ lẹ́sìn àmánù idha kuntum ila salat faghsilu ojú àkùn lúwa ni mo pè wọn nígbàgbọ́ òdodo ìrẹ̀ àkúntùm ilẹ̀ ọ̀sọ̀là tẹ bá fẹ́ kírun ẹ̀rì tẹ bá fẹ́ kírun sọ ìrun olúwa pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ sí ààwẹ̀ olúwa pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ sí bẹ́ẹ̀ náà ni zakat kódà hajj bí ọba ní iman téèyàn jẹ́ mùsùlùmí májẹ̀mú àkọ́kọ́ ẹni pé ń ṣàtọ̀ àkọ́kọ́ tí wọ́n fi ń jẹ́lẹ́sìn ọlọ́run nínú kéèyàn jẹ́ ẹni tí ìgbàgbọ́ ń bẹ lára rẹ̀ tí kò ṣe nǹkan tí èèyàn máa fi ń jáde kónú Islam bákan náà tóun náà kò sì máa ṣe kìkìrí pẹ̀lú ọ̀nà àbí kó jẹ́ pé ẹlẹ́bọ̀ọ́yán ẹlẹ́bọ̀ọ́yán ọ̀rọ̀ ọ̀bọ̀ níbi rẹ̀ kódà ẹwà àwọn ọmọ kéékèèké tábìlì wọn yóò bọ́ oṣù pàtàkì tó wọn tó yàwọn sọfọ́bà nẹ́bí sallallahu alaihi wasallam wọn ní àwọn ọmọ tún àwọn ọmọ kéékèèké àwọn tó àwọn nìkan máa gbà rẹ̀ àwọn ọmọ fi kàn wọn ó yẹ gbà rẹ̀ tó bá ti di ọ̀sán ń fún ní nǹkan báyìí so àwọn àṣàrò yẹn ń bẹ̀rẹ̀ kẹtẹ tó ṣe pé a fi mọ bí àwọn ṣe ṣe kókó tó fáwọn mùsùlùmí ẹ̀rí gbà tọ́lọ́ wa ní mo pè yín ọlọ́wọ́ aṣọ tó fẹ́ kárí nínú la'allakum tattaqun tó fi lè bẹ̀rù ní ọlọ́wọ́ ọba náà ni mo fi ní kí ẹ̀jẹ̀ mi fi yọ̀ máa gbà àwẹ̀ tó fi lè ní ìbẹ̀rù ní ọlọ́wọ́ ọba sí ẹ̀mí ẹ̀rí lára táfi òun náà ni pé gbogbo omi èèyàn tó jẹ́ mùsùlùmí òun ni yóò lékún ní ìsúnmọ́ Ọlọ́run ọba tẹni tó bá rí ra nínú oṣù rọmọdọ́nù tó bá rí pé òun ò lékún ní ìsúnmọ́ Ọlọ́run àtẹnìyàn kó tún ara wò kó tún ara wò kó tún ara wò torí pé kíni oṣù yìí oṣù tí yẹn máa ń rí àánú Ọlọ́run ọba ni oṣù tí yẹn máa ń rí àforíjì Ọlọ́run ọba ni Ànábì sallallahu alaihi wasallam àdìsẹ́ ń bẹ́ẹ̀ náà adab ni anabi sallallahu alaihi wasallam ní pé òun gun mímbàr step mẹ́ta ní mímbàr rẹ̀ ní ogun alákọ̀ọ́kọ́ ogun ẹlẹ́kejì ogun ẹlẹ́kẹta bí ṣe wọ́n ń gun àwọn mímbàr kọ̀ọ̀kan yìí ní ṣe àmín àmín àmín ó sàmì lẹ́mẹ̀ta wọ́n sọ abáwá béèrè pé kí ló dé tó ń pè àmín nígbà tó ń gun mímbàr ó n alákọ̀ọ́kọ́ òun náà ni pé man adraka ramadan falam tughfar lahu aw lam yanal al-maghfirah ẹni tí ramadan bá láyé tí ò wá rí àforíjì ọlọ́wọ́ ọba nínú ramadan kú ní pé ara nǹkan tá a ramadan ni pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kálukú ṣẹ̀ láàrin àwa àtọ́lọ́wọ́ ọba wa ọlọ́wọ́ á ṣàforíjì rẹ̀ fún àmọ́ kú àárín ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ti lọ lè dá padà o àmì ẹ̀ṣẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọmọ èèyàn pẹ̀lú ọlọ́run ọba tó dá ọlọ́run tó ṣàforíjì rẹ̀ fún yàn àlẹ́bí ni ẹni tí rọmọdọ́nù bá dé ọlọ́run tó gbùfọ̀rù lẹ́wọ̀ táwa tí ò rí àforíjì ọlọ́run ó ní ọlọ́run mẹ́fọ̀dọ̀ ẹ̀dẹ̀ o tí ọlọ́run á gbérí ẹni yẹn jìnnà táà náà rẹ̀ ó ké ìlérí búgbà níbẹ̀ nìyẹn ìnáwó mùsùlùmí agbọ́dọ̀ rí oṣù yìí gẹ́gẹ́ bíi ọkọ̀ tó ń tìlá ńlá ìyíkọ̀ àǹfààní wọn ńlá fún wa láti fi súnmọ́ lọ́wọ́ bá láti fi kú lọ́wọ́ bá ní ìfà tó kárí oṣù yìí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lọ sí training tó fẹ́ lọ sí course ọdún oṣù kan tí ọ̀pẹ́ táwọn oníṣẹ́ owó tó máa báwọn tó jẹ́ oníṣẹ́ tó máa wà lẹ́nu iṣẹ́ tó máa ń lọ sí course tó lọ sí training kò sí tọ́mọ tó ń rí ni pé wọ́n tó ń rí experience wọ́n tó ń elevate yẹn ni pé wọ́n rí ìdàgbàsókè sí so mùsùlùmí tí o bá gba Ramadan tí o wá ní focus pé á ah, nǹkan báyìí tí mi ò dá sí kíkẹ́ mi tó ń dá síbẹ̀ kó wá fi oṣù kan yìí kó wá fi tú ní ara rẹ̀ tó o kẹ́ni yẹn kó kíyèsí ara rẹ̀ o tó pé pé bó ṣe rí ní ọdún tó lọ ní tó ń bára rẹ̀ lọ́dún yìí pé kí ó tó wá tó jáde kú nínú Ramadan gẹ́gẹ́ bó ṣe rí lórí aburú náà àkíyèsí ara rẹ̀ lọ́kọ́ mọ́ ní olórí burúkú òun náà ní pé mùsùlùmí a gbọ́dọ̀ rí àsìkò yìí gẹ́gẹ́ bí àsìkò àánú ọlọ́wọ́ ọba ṣàlùmọ́ọ̀fẹ́ oṣù tọ́lọ̀ máa ń forí jìyàn ẹ̀rọ ni tó sàbí fíìhì àbúrábọ̀lì jẹ́nà wọ́n ti sílẹ̀kọ̀ àlùjẹ́nà kalẹ̀ wà tó gá lò fíìhì mọ́rẹ́dá tó ṣe yàtìn àwọn èsì burúkú wọn àlùjẹ́nà burúkú gbogbo ọlọ́wọ́ ọba ni ó dùn ọmọlẹ̀ kàn ní ṣe ní àsìkò yìí tuntun ní pé kí ni ọlọ́run bò ní jẹ́ kí wọ́n lè ṣe nítorí àpọ́nlé oṣù Ramadan ẹ̀rí àtúnjọ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ìlú àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam tó bá ti rí pé Ramadan dé wàhálà hmm, so Ibn Rajab alayhi rahmatullah wọ́n ní kayfa la yubashiru al-mu'min bi fati abwab al-jinan bó nínú omi yìí fi ní dùn kó nípa al-jannah ti ṣe kalẹ̀ kayfa la yubashiru al-mudhnib ẹni tí ń ṣe lọ́hùn bó nínú ìṣẹ́ ló ṣe ní dùn pé ah wọ́n ti tilẹ̀kùn náà jẹ́kẹ́ mi náà kì í yí padà nìkan yìí lórí bẹ́ẹ̀ o nìkan yìí kì í fa láyò bẹ́ẹ̀ ṣe àlàákìlù the work thing yóò hàn ló fi ṣe ìtàn bó nínú ìṣẹ́ ní dùn ẹni tó bá jẹ́ ńlá káì kó gbọ́ pé lásìkò yìí gbogbo àwọn èṣù ni wọ́n ti dì mọ́lẹ̀ mẹ́nà ẹ̀yìn náà yóò ṣe hàdà zamanu zamanu ṣé àsìkò yìí ń jọjọ àsìkò kan báyìí kálá kò sí àsìkò kan tí a fi wé àsìkò Ramadan yìí kò sí ọjọ́ oṣù kan tá lè fi wé oṣù rọmọbọ́nù yìí náà ni àwọn salaf tí rọmọbọ́nù bá ti ń bọ̀ wọ́n mọ̀ ní allahumma sallimna ila rọmọbọ́nù wọ́n ní ọlọ́run jẹ́ ká wà lálàáfíà ká fi bá rọmọbọ́nù o kí kálàáfíà ni kojú ká gbé wọnú rọmọbọ́nù ọ̀sẹ̀lẹ̀ múlánà rọmọbọ́nù wájú rọmọbọ́nù yìí náà jẹ́ kí òun náà pàdé wa pẹ̀lú àlàáfíà wọ́n kọ́nà tusallimu minna mutaqabbalan bákan náà tàbá pàdé rọmọbọ́nù yìí jí kó jẹ́ pé nǹkan tí iṣẹ́ tí ọlọ́run tó gbà lọ́wọ́ wa náà ni kò jí ká rí ṣe níbẹ̀ náà ni kò jí ká rí ṣe ṣùgbọ́n àwọn tọ́lá fún wa ṣe rí òun náà lélẹ́ yìí ẹ̀rí nínú Ramadan yẹn máa ń lékún níṣẹ́ olóore ni ìwọ́n lékún ní kíkà Al-Qur'an ìgbẹ́ni tó bá ń fi ọjọ́ ti ayé tiẹ̀ tó kí Facebook ní fi ń wò YouTube ní fi ń wò òkú ní wò nínú Ramadan ìsọkúsọ ní ń sọ nínú Ramadan tí Ramadan ọgbà iṣẹ́ bú lọ́wọ́ rẹ̀ akẹ́niyàn kó kéèsì ara rẹ̀ o ẹni yẹn kò jẹ́ ẹni tí ó ń gba àwẹ̀ ní òdodo nìyẹn jẹun tó ń gba àwẹ̀ òdodo ẹ̀rí nínú oṣù yìí nínú tá a gbọdọ̀ dúnúmọ́jú ká máa ka Quran lọ́sàn-án lóru tó bá ti ń ṣàlàyé Quran ká lọ síbẹ̀ ká fi ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mí ayé wa lásìkò yìí ká fi ṣe yàní ká fi súnmọ́ lọ́wọ́ ọba so àwọn tó ń jà wọn ṣáájú wa wọ́n mọ rírọ̀ wọn bọ́ọ̀n gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ kan táwọn lọ láti lọ lè kẹ́kọ̀ọ́ pé bò ní ṣe jẹ́ ahun àti ọmọ náà nìyẹn máa ń kọ́ bí ẹ̀kọ́ yẹn tí bò ní ṣe jẹ́ ahun bò ní ṣe máa ń yára láti máa bùyàn ní nǹkan torí pé anábì sallallahu alaihi wasallam wọ́n ní tí Ramadan bá ti dé anábì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń tọ́mọ ń tọrẹ ànábì àwọn tí Ramadan bá dé sọ̀rọ̀ tọrẹ ànábì àwọn alágbára àwọn sọ̀rọ̀ bá ròyìn rẹ̀ pé káàna yẹnì yẹjọ́ yẹnì káàna yẹjọ́ àmọ́ ní Ramadan ìṣọwọ́tọrẹ àmẹ́ríkà náà rẹ̀ sẹ́lẹ̀ ó tún máa ń lékún kódà Imam Ahmad wọ́n fi lékún pé láyé an shay'in illa a'ta kò sẹ́ni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam lásìkò yìí àfi kí àmẹ́ríkà lọ sọ́lọ́ ní fún ènìyàn ní nǹkan yẹn tó nípa ànábì máa ń tọrẹ gan ìmọ̀ ń tọrẹ gan ẹ̀wọ̀n wàlá Hasan al-Basri alayhi Ramadan ó dà gẹ́gẹ́ bí field fáwọn ẹrú rẹ̀ hmm. field eh, yẹ pé pápá yastahiquna aw yastabiquna fihi ila mardatihi fún kálukú ma wá ṣe ojú kòkòrò alápáǹtẹ̀tẹ̀ iṣẹ́ olóore ibù láṣẹ rí àánú ọlọ́wọ́n bá lókàlùkọ́ ma wá lépa ní ọmọ lépa ní ọmọ wá kàkiri ẹ̀rẹ̀ fasabaqa qawmun fafazu àwọn kan wọ́n ti gbáwájú níbi ṣe olóore wọ́n ti padà jèrè wàtàkàlàfà àkàrùn àwọn míì wọ́n bọ́ sẹ́yìn wọn ò ṣe dáadáa wọ́n lágbára àti ṣe dáadáa wọn ò ṣe dáadáa wọ́n tọ́lọ̀ lè kówó sílé okó sákàǹtì bá kó pákán ò lè fi sànúyàn ò lè fi tọrẹ tó bá tiẹ̀ ń ṣe lọ́dọ̀ àwọn ọjọ́ míì aṣẹ́ ní rọmọbọ́ọ̀nù yìí yes ọlẹ́rìí kíkún ní rọmọbọ́ọ̀nù yìí kíyàn lékún ẹni tí èṣe kó ṣe nírú oṣù yìí so alásàn bá sọ̀rọ̀ ó ní ó bí fíìlì ọlọ́run ṣe oṣù yìí pípọ́n kálukọ́ mọ̀ ṣe oríṣiríṣi pípé ìsábàkọ̀ yẹn ni pé competition èmi ní ṣe jù ọ lọ ò ní ṣe tómi ní ṣe jù ọ lọ ò ní ṣe tómi oríṣiríṣi oore làwọn èèyàn ń ṣe àwọn kan sì ní hmm, wọ́n pẹ́ wọ́n wọ́yìn ẹni kí wọ́n ti di sẹ́yìn níbi iṣẹ́ olóore fàkọ́bù wọ́n sòfò ní wọ́n sòfò fọ̀là àìjẹ́bù ó ṣẹlẹ̀ mà nínú láàrídé dọ́ọ̀ṣìk ẹni tó ṣe pé eré ní ṣe nínú oṣù yìí àwàdà ní fi oṣù yìí ṣe ẹ̀rín ní fi ń rìn في اليوم الذي يفوز فيه المحسنون ní ọjọ́ tó pa àwọn ẹni ọ̀rẹ́ wọn ń jèrè ìtàwọn ẹni ọ̀rẹ́ ń jèrè níbẹ̀ ìkọlọ̀kọ́ máa ṣàtàánú fún wa tí gbogbo ayẹyẹ dákan tá ń jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kí á lẹ́nu pé iṣẹ́ olórí làbẹ́ ṣe iṣẹ́ olórí pọ̀ lóríṣiríṣi kọ́lẹ̀ lómi wo lè mọ́ nípa rẹ̀ kó jẹ́ àdáàlú alàlẹ́ sẹ́yìn ẹni tí ó tọ́yàn ní kàṣí dáadáa ẹ̀rí anábìnrin wo tó bá ń tọ́yàn ní kàṣí dáadáa kàfà àìlè yìí jẹ́ pé òun náà ló ṣe jẹ́ pé olówó nìkan àbó rẹ̀ nìkan tára ni wọ́n bá solicit ike àìdákùn ìfà aṣáánú ẹni yìí tí wàá rí oníwó àmọ́ òní tó lè fi bí àtàwọn tí nǹkan ara ni kó wá bèèrè fún ọkọ̀ ẹ̀dákùn bá mi fún ẹni yìí àdáàlú ala al-khayr kàfà àìlè yìí alábìnrin wọ́n tó bá tọ́ka yẹn sí dáadáa kó ṣe dáadáa yìí wọn ló ní ládájọ́ ẹni tó ń ṣe é ṣùgbọ́n léyìí náà ni agbọ́dọ̀ lè ṣe nínú rẹ̀ nínú Ramadan tàbá lè ṣe yẹn ká lè kí alukoran tàbá lè kí alukoran ká lè yan náfìlà lóru ẹ ká lè yan náfìlà ní alẹ́ tó yẹ pé náfìlà tó wọlá tó do anabi sallallahu alayhi wa sallam tó ká lọ síbi tafsir gan tafsir ká lọ léjò ká gbọ́ alukoran ká ká alukoran fún ara wa ìwé léyìí òní ò jẹ́ kí dáadáa wa kókó kẹ́kẹ́ nínú Ramadan yìí tó àwọn mùsùlùmí tó bá ṣe mọ̀ pé dínú yusrun àwọn oríṣiríṣi ètò àwọn oríṣiríṣi àwọn topic náà ni a máa ń mẹ́nu lé nínú gbogbo oṣù rọ̀mọ̀bọ́ọ̀nù ọdọọdún ọdọọdún ọdọọdún pẹ̀lú ìgbéyàwó òní àbí ní ọ ti ti rọ̀mọ̀bọ́ọ̀nù fourteen forty yìí pẹ̀lú ìgbéyàwó ọ̀rọ̀ nípa mẹ́tàwí al àwọn tó olùkúlù àwọn ìwà burúkú tí ọ̀dá tí ọ̀dá ìwà abú náà látọ́ gbé yẹ̀wò tó ti ṣáwájú pé pé a ti ṣàlàyé àwọn mahasin akhlaq àwọn ìwà dáadáa àwọn ìwà dáadáa sàmọ́ ní oṣù yìí níta fẹ́ gbé yẹ̀wò ní kókó òun náà ni àwọn masawul akhlaq àwọn ìwà burúkú tí islam ọ̀fẹ́ tọ́lẹ̀ ní òun wùwà ní òkú mọ̀ pé islam ọ̀fẹ́ ó rò pé ìwà rẹ̀ ni kódà lómi ọmọ rẹ̀ pé yóò mọ̀ tó wọn fi ń yàgà tó ṣe pé ìwà tí ọ̀dà ni tó kí la fẹ́ mú jáde níbi eléyìí òun náà ni pé tẹ̀rí àwọn ìwà burúkú yìí bí àìgbọ́lọ́wọ́ bá gbọ́ tí ń jẹ́ shirk àti kófùrù tó àìsàn náà bó ṣe lè kó báyà lọ́dọ̀ ọlọ́run níjọ́gbọ́n ní gẹ́gẹ́ náà ni kí n ní ìwà burúkú bẹ́ẹ̀ lòun náà lè kó báyà ní ọjọ́ ìgbà ọ̀sẹ̀ yá náà ìyẹn lè jẹ́ ẹni tí ó fún lọ́rùn tó ṣe pé ìbádà rẹ̀ dá ẹ̀rẹ̀ àkídà rẹ̀ dá ìgbàgbọ́ rẹ̀ dá ìfúnlọ́wọ́ba rẹ̀ dá àmọ́ ó wá burú ní ìwà torí ẹni yẹn tó burú ní ìwà olùsábà bí sọ̀rọ̀ rẹ̀ kó wà kángun tí ọ̀dà nítorí eléyìí ní fi àkíyèsí ara wa a fẹ́ mẹ́nu lé ìṣàlàyé àwọn èrò tí ń jẹ́ ìwà burúkú àwọn aburú tó ń bẹ níbi ìwà burúkú ṣùgbọ́n ló ń fa tí ọ̀nà fi ń hùwà burúkú ṣùgbọ́n kan náà tí ọ̀nà wọlé yẹn lè gbà láti fi ríbi jáwọ́ kò níbi ìwà burúkú gbogbo eléyìí náà ni a fẹ́ fi ẹ̀bùn bọ́ọ̀nù ọdún yìí náà la fẹ́ fi gbé owó yẹ̀wò sáwájú pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba so bóyá kí n tó mú ìjòkòtò mi wá sí òkun ìtọ́lọ́mbà kádàrá ti kárí kọ́ọ̀lù gbà níwọ̀nba ìfagbà ẹni tó bá ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ tí a ti sọ yìí àmọ́ tí a fẹ́ fi tó alé tó ní pé pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba ní gbogbo aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún iná ni òkè ìjòkó yìí ni ó máa wáyé tó àwọn tábà fẹ́ pè zero one zero eight five zero one three seven one fún bóyá ìbéèrè ni àti fún àpàkíyèsí ni sọ náà ni àyè wà fún àdínníla àdínní yóò sọ̀rọ̀ ní gbogbo tí rọ̀mùbọ́ọ̀lù fi parí pẹ̀lú ògùnrán ní aago mẹ́rin àbọ̀ sí aago márùn ni kò í ṣe aago márùn-ún má sí aago márùn-ún àbọ̀ aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún tó náà ni yóò máa wáyé ní ojoojúmọ́ tó àwọn ètò mìíràn bẹ lórí rédíò níbí náà tó ṣe pé ó jẹ́ ètò àwọn àfáà súnà tó tí ó yẹ kí a tó máa tẹ̀lé ká máa fọ́lò kí ọlọ́run bá kọ́ mọ́ṣà ṣe ní ìrọ̀rùn fún wa tó àwọn ètò mìíràn bẹ lórí aago mẹ́wàá sí aago mọ́kànlá ní gbogbo ọjọ́ nínú Ramadan náà ní studio ní ilé iṣẹ́ yìí náà tó tí àwọn náà ń wáyé bẹ́ẹ̀ káwọn mọ lísìn sí wọn ká máa gbọ́ wọn so kí ọlọ́run bá kí ó ṣe àmàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wa so fún àwọn tí a bá ní ìbéèrè ní ẹ̀yìn ètò wọ́n lè pè sí nọ́mbà ẹni tí ó ń ṣe ẹni tó ń bá wa sọ̀rọ̀ ẹni pé Abdul Fatah Salimi zero eight one zero three three five one five four nine gẹ́gẹ́ bí mo ṣàlàyé pé láti ìbẹ̀rẹ̀ dé ìparí oṣù Ramadan yìí ẹ̀rọ ọlọ́wọ́n bá kan òun ni ọlọ́wọ́n bá lò láti gbé owó rẹ̀ kalẹ̀ tó kọ́lọ̀ kó bá wa san ní ẹ̀san olóore kọ́lọ̀ kó mọ́ dígítì kọ́ mọ́ yẹyẹ rẹ̀ kọ́ mọ́ yẹpẹ rẹ̀ kọ́ mọ́ dúkìá rẹ̀ kọ́lọ̀ kó mọ́ jẹ́ kí aburú ṣe kọ́lọ̀ mọ́ jẹ́ kí aburú ṣe òun àti mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀. tòbí nílà láti máa pàdé ní ọ̀la sí aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún tó ah, ah, Abdulfatah wọ́n ní ń كي على قلوب ولون سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته